وقد شرع الله هذا الدين وجعل فيه من الطاعات والقربات ما يقرب منه سبحانه وتعالى فجعل من الأعمال الصالحة ما تزكو به نفس المؤمن ومن أعظم هذه العبادات الدعاء فهو من أجل القربات وعظيم العبادات الدعاء شأنه عظيم ونفعه حميم ومكانته عالية في الدين قال النبي صلى الله عليه وآله وسلم الدعاء هو العبادة ثم قرأ وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين هذا وقف الله بابا تولى رجع الله بابا نوف ọlọ́run ọba ọba alágbára ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tọpẹ tọ́sí tọ́pẹ́ sí yẹ tó wọ nínú àánú ẹ̀ tọ́ka wá sí tó já tọ́sí mànà torí pé ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí mànà látara àánú ọlọ́run ọba lọ́lọ́run ọba máa ń fọ̀ náà mà ẹni ọlọ́run bá rí wípé àánú yọ sọnù ọba ọba yóò rí ìwà pẹ̀lú ní ọlọ́run ìwà pẹ̀lú ní ọlọ́run gbogbo wáyé láti bùkátà sí wọn ni pé kọ́lọ́run bọ́ bá tó láàrẹ́ ká kọ́mọ́ fi wálẹ̀ nígbà kankan ọmọ ẹ̀dẹ́ ni abùkátà sí ní gbogbo gbà kọ́lọ́run bọ́ bá tó láàrẹ́ kò ní fi wálẹ̀ téèyàn bá kọ́lọ́run bọ́ bá tó láàrẹ́ ká tó bá ti wà pẹ̀lẹ́rú ẹrú ọ̀rá rẹ̀ ṣe tó bá ti wà pẹ̀lẹ́rú ẹrú ó rí ìkún lọ́wọ́ látọ̀dọ̀ ẹ̀ ọlọ́run bọ́ bá tó láàrẹ́ gánú alukur'an oní iná lọ́ha mẹ́ alẹ́dínà tẹ́kọ̀ wẹ́lẹ́dínà hum mọ̀ṣẹ́kìnnà wọn lọ láwọn tí wọ́n máa ń páyà wọn tí wọ́n fi gàgá sáàrin iná tí wọ́n lọ́wọ́ bá dá àti àárín ara wọn tó yẹ kí gbogbo tó bá lè sún àwọn náà wọ́n fi gàgá sí wọ́n dènà sí ọlọ́wọ́ bá lòun bẹ pẹ̀lú wọn wẹ́lẹ́dínà hum mọ̀ṣẹ́kìnnà gbogbo àwọn tí wọ́n bá jó níwàá rẹ̀ tí wọ́n jó ní dáadáa ọlọ́wọ́ bá tọ́lá rẹ̀ gá lòun bẹ pẹ̀lú wọn ẹni ó bá bẹ̀rù ọlọ́wọ́n bá sọ oríire òfò jìnnà sí ìyẹn bẹ̀rù ọlọ́wọ́n bá ọba tó láàrin ga kó wá ṣòfò ìyẹn bẹ̀rù ọlọ́wọ́n bá ọba tó láàrin ga kọ́wọ́ rẹ̀ ó wá bólẹ̀ rárá téèyàn bá ti bẹ̀rù ọlọ́run tó fi gàgà sáàrin ẹ̀ àti ntọ́lọ́wọ́n bá lóun ọ̀fẹ́ tí ò débẹ̀ eléyìí tí ó túmọ̀ sí kó fi gàgà sáàrin òun àti náà ọlọ́wọ́n bá kò ní wọlé ọlọ́run téèyàn bá ti ṣe bẹ́ẹ̀ ìyẹn sóríire láyé àti lọ́run kọ́nà ń já sóríire kó fi wá sí kòńgẹ́ dáadáa ẹ̀sìn Islam ẹ̀sìn tó dá ni ẹ̀sìn Islam ẹ̀sìn tó dá ni ó dá yàtọ̀ ní ọ̀nà tó pọ̀ tá a lè sọ tán ara yí dáadáa yàtọ̀ rẹ̀ wá ní wípé láti jọ́ bá ti dálé ayé títí dòní ẹni tó bá ṣe ẹ̀sìn míì tó yàtọ̀ sí Islam òfolómú ọjọ́ kejì ọjà láti jọ́ ti dá ayé títí Islam yẹn wá lè máa kẹnu jura wọn lọ. ó wá lè máa fẹ̀jọ́ ra wọn lọ ó lè máa kó àwọn kankan sínú níta náà ò kó sínú ìsìláàmù náà ni ìsìláàmù lọ́lọ́wọ́ bọba tó láàrin ká dá ànábì wa ádámù lórí ẹ̀ òun lọ́ bá àwọn ọmọ rẹ̀ sọ òun ló fi kó àwọn ọmọ rẹ̀ títí dórí inú tó fi dórí ànábì wa Ibrahim títí títí bẹ́ẹ̀ tọ́nà tó wá gbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sìn ìsìláàmù yìí náà ni ẹ̀sìn yìí wá yàtọ̀ torí pé ọlọ́wọ́ bá ṣe ní ẹ̀sìn àánú ẹ̀sìn oríire fẹ́ni tí ọba wòye pé òun fẹ́ sóríire ọ̀kan nu tọ́nà wa fi sànú wa ń bẹ̀ ó ní kí àwọn kẹ̀kẹ́ ń bẹ tó gbé kalẹ̀ tó pè ní ìlànà téèyàn á tọ̀ ọdọ́dọ̀ òun tẹ̀yẹ̀pẹ̀ téèyàn bá ti tẹ̀lé èèyàn ti gbọ́rọ̀ sọ́lọ̀ wọn ba lẹ́nu ọ̀rọ̀ ló já sáyọ̀ bẹ́ẹ̀ ló gbé àwọn kẹ̀kẹ́ kalẹ̀ tó wọ̀nyí kẹ́ ẹ má dé díẹ̀ o nítorí kẹ́ ẹ má bàa jẹ̀yà gbogbo ẹni tó bá ti gbìyànjú tó bá ti mójútó àwọn tọ́nà wọn ọkàn rẹ̀ ọ̀ma tọkàn rẹ̀ bá má yóò lè ṣe ìjọsìn fọlọ́n bó ti tọ́ àti bó ti yẹ ìjọsìn rẹ̀ tó bá má àǹfààní tó yẹ kó ti bẹ̀ẹ̀ rí yóò rí bó ti tọ́ àti bó ti yẹ gbogbo nǹkan tá a wá máa ń ṣe la pátápátá nínú ẹ̀sìn kódà tó fi dórí ẹ̀sìn gẹ́gẹ́ a máa bẹ lọ́wọ́ bá lórí ẹ̀ kódà lórí wípé mo fẹ́ jẹ́ mùsùlùmí ó tún bùkátà sádùá àbí ọ̀sádùá nù sọ́tò fàtìhà tá a lè má kà nígbà mẹ́tàdínlógún lójúmọ́ ihdina siratal mustaqim àdúrà ni ẹ̀sìn islam àdúrà ni bàbá wa àgbà ànábì wa ibrahim aleyhi salatu wa salam ó tún bẹ lọ́hùn onídìí ọlọ́run ij'alni muqima salati wa min dhurriyyati ọlọ́run gbàdúrà mi sí bílẹ̀ ní tí wọ́n máa kírun wa min dhurriyyati àwọn àrọ́mọdọ́mọ mi yọ ọlọ́run tí wọ́n máa kírun fún ọ. rabbana wa taqabbal du'a ilé ọlọ́run bá gbàdúrà mi sànù. ẹ̀ṣẹ̀ gángan èèyàn tó má ọ̀pọ̀lọpọ̀ wa tẹ́bá ní àmọ́ ṣàdúà níta àjọ àlérò ní pé kí wọ́n ṣàdúà pé kọ́lọ̀ ń já rí lẹ́kọ́ kọ́lọ̀ ń já rówó ra mọ́tò kọ́lọ̀ ń já rówó ra sọ ń já lálàáfíà já nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ gbọ́ yé níbi pé ni. tá a bá ti sọ̀rọ̀ àdúà ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò bùkátà sí nǹkan kan nílé ayé rẹ̀ yìí tó tó kọ́kọ́ máa nínú ìyẹn ló fàtà nípa Muhammad sallallahu alayhi wa sallam tóbi lọ ẹni yòówù tí kìí bá tọrọ nǹkan lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run bọ́ máa bínú sí ẹni tí ó jẹ́ kọ́rọ̀ ẹlòmíì ọmọ àdàrú títí di sùn torí pé kì í ṣàdúrà kọ́ ọ máa ṣàdúrà kódà kọ́ máa rántí Ọlọ́run kódà kọ́ tọrọ nǹkan alámọ̀ká kọ́ Ọlọ́run bá a wà ká jókòó ìta ń gbọ́ yìí ọlọ́run bọ́ ọba tọ́lá rẹ̀ gan fẹ́ já mójútó anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallama ó ní àdúà mímá ṣe àdúà àdúà ti ṣe ó ní huwa al-ibada òun gẹ́gẹ́ níjọ́sìn torí gbogbo ẹni yòówù sọba jẹ́ pé ọlọ́run nìkan níbẹ̀ nígbà tí ń ṣàdúà kò ní ṣẹbọ sọ́lọ̀ gbogbo ẹ̀ńtàn sọba jẹ́ pé tó bá láti fẹ́ ṣàdúrà kọ lẹ́lòmíì tí ó pè lẹ́yìn ọlọ́run kò ní í ṣe bá pẹ̀lẹ́ lọ. gbogbo ẹnì yòówù tó bá jẹ́ wípé tí ìjọba ti bá a tàbí ẹ̀rú bàrá yé tàbí nǹkan kan bá lé ayé yóò fẹ́ pe nǹkan ní ìtọ́yàtọ̀ sọ́lọ̀ èyí tó wọ́n ní í ṣe lọ́run tí ó fi pàdé ọlọ́run tàbí kọ́ máa ṣe lọ́run kọ́ máa ṣe nǹkan míì máa torí ẹbọ méjì ni ẹbọ alákọ̀ọ́kọ́ oníkéèyàn máa ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run kọ́ máa ṣe lọ́run èmi ìbẹ tó ṣe pé èyàn máa ṣe lọ́wọ́ ṣùgbọ́n si máa ṣe nǹkan mìíràn mà ó náà pọ̀ ìyẹn lọ́pọ̀ jù nínú ẹbọ tó pọ̀lọpọ̀ ní ẹni tó ní mùsùlùmí ṣe ń ṣe lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n ń ṣe nǹkan mìíràn ṣé èèyàn bá jẹ́ pé bá nìkan ní máa pè tó bá fẹ́ ṣàdúrà tí ò lẹ́yìn ní lọ tọ́ba fẹ́ tọrọ àlàáfíà alẹ́ ní tí wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ tọ́ba fẹ́ sípayà bá dé tí wọ́n bá sáàdì ọlọ́run bá ní sáàdì ẹ̀ ń tọ́wọ̀ ní sẹ́bọ̀ láíláì. àdúrà pàtàkì anábà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó sọ̀rọ̀ yìí tán ó wá ní kí wa qala rabbukum ud'uni astajib lakum ó fi àyà al-Qur'ani yẹn ó fi gbé nǹkan tó sọ fún alẹ́sẹ̀ anábì sallallahu alayhi wa sallam ní àdúrà gángan jọ́sìn ó wá máyà al-Qur'ani wa ìkì ọlọ́mọ bá sọ wípé ojú ẹ̀wọ̀n ni ẹ máa pè mí àṣìṣẹ́jì bẹ̀ làkùn tẹ́ ẹ bá ti pè mí ọlọ́run kò ní dáhùn. tọ́ ọ bá ti ṣàdúà ọlọ́run rẹ̀ àdúà tọ́ ọ bá ti ṣe ni ò ní gbà. ṣùgbọ́n ó ní bọ́lọ̀ ń ti máa gbà tí òye wà ní. ẹ wá mọ̀ ohun fi tẹ̀lé wọ́n ní àwọn tí wọ́n ń ṣe mọ́tòmọ́tò níbi mímọ́ pè ní kọ̀sọ́bà wọ́n ní iná lẹ́bí iná yẹsítẹ́kìbìrú náà á ní ìbá àdáàtì gbogbo àwọn tí wọ́n ṣe yànga tí wọ́n láwọn ò ní máa jọ́sìn fún mi pẹ̀lú mímọ́ pè mí gbogbo ìgbà pípe àdúrà ní ìbádà nínú àkùrán yàrá-bí ń ṣàlàyé fún wa pé ìbádà ni ó ní gbogbo ẹni tí ì bá pẹ́ náà tí ì ṣe bá dà fọ́lọ̀ kàyẹ́dẹ́ kò lóun náà jahannama iná jahannama wọ̀wọ̀ kí wàá dùn yẹn nìkan o jáàtìrì wọ́n yẹpẹrẹ wọ̀ bẹ́ẹ̀ torí gbogbo tí wọ́n ṣáájú lẹ́yìn ọlọ́wọ́n bọ́ bá tọ́lá rẹ̀ gàdọ̀ ẹ̀ yóò ti di nǹkan àmọ́ fi kó náà ẹni ọwọ́ àtẹ̀lé wọn ibo ni ó wà ibo lọ́rọ́ rẹ̀ ọjà sí àjọ àmọ́ pàtàkì ẹ̀yìn ẹrú sí ọlọ́wọ́n bọ́ bá tọ́lá rẹ̀ gàdọ̀ ìjọjọ́ ń bẹ́ ń bì ẹjọ́ àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́n bọ́ bá tọ́lá rẹ̀ gàdọ̀ ní gbogbo gbà á ní ìdá míì lẹ́yìn ẹ̀ á ní ìdá míì òjíṣẹ́ ọlọ́run ọlọ́run bàbá tó láàrin ká ní ó lo alifasanatin ilà hamsina àmà ó lo nine hundred and fifty years tí fi ń díṣẹ́ fáwọn èèyàn rẹ̀ wọ́n nígbàdùn ọ̀nà ọlọ́run wọ́n á gbà fún wọ́n ní láàánú nígbà tí wọ́n wá gbà àlẹ́ ìwà náà alayhi salatu wa salam ọwọ́ abẹ́lẹ́ ọ̀lẹ́ lórí onírọ́bẹ̀ látẹ̀jà yìí ìdí ọlọ́run bá mi dákun ṣàánú mẹ́jọ wà lórí ilẹ̀ yìí o. mínẹ́lì káàbìrì náà ó tún yàn nínú àwọn kèfèrí jáyà rọ̀ májẹ́ nìkan ilé kan wà mọ́ kẹ́kẹ́ àwọ̀ ọbẹ̀ kèfèrí lábàá mbẹ̀ ilé ọlọ́mọdé ọ̀sẹ̀ kù téèyàn bá ṣe irú àjọ abẹ́ ọbẹ̀ ìdí yẹn wọ̀ bóyá ọ̀pọ̀ sí nínú èrò rẹ̀ ilé ọlọ́run jáyà ẹni tí gbélé ibì kan kẹ́ wà ní kèfèrí ni ní gbélé tí a bá ti lè ṣẹ́kù wọn à ní fáwọn mùsùlùmí nísìnyí wọ́n mà sọ wọn nù. wàlá yẹlí dùnú ilà fàájìrọ ni kàfàrọ. kò kí wọn máa bí lọ́mọ kèfèrí wọn máa bí lọ́mọ kí ni kèfèrí yóò fi kalẹ̀ tó ju kèfèrí lọ. bàbá rí bẹ́ẹ̀ ni ọlọ́run mẹ́tẹ́lẹ̀ kọ́ ṣẹ́kù nù wọn. sọlọ ń gbàdúrà yẹn àdúrà gbà wàlá yẹn ọlọ́run bá gbà ọlọ́run ni fáà kọ́dà omi túfánù gbé gbogbo wọn lọ. ọlọ́ni wọ́n mú zọ́ọ́límù alábòsí sì ni a torí pé àwọn ọlọ́wọ́ ní sàbòsí fún wọn nítorí pé àwọn ní sàbòsí fúnra wọn. àdúrà máa gbà ọlọ́wọ́n bá gba àdúrà ànábì wa Nuh alayhi salatu wa salam lórí àwọn ènìyàn rẹ̀ tí wọ́n nígbàgbọ́ lọ́rọ̀ àwọn ẹlẹ́dẹ̀ lónìí tágẹ́tì lẹ́dẹ̀ fáwọn ọ̀tọ́ ọlọ́run tí wọ́n ń tọ́ ọfà bàbá bẹ lọ́wọ́ bọba tó lára ga lórí wọn àlá kò ní ìdí ká gbọ́n kò ní ìdí ká máa dààmú ẹja bẹ lọ́wọ́ pẹ̀lú ògùn ọlọ́wọ́ bá wọ́n ṣe rí padà pẹ̀lú òfo ọjọ́ kejì ọjà ni ìgbéyàn náà múra déédéé á múra dáadáa dùn àdúrà pàtàkì ká máa bẹ lọ́wọ́ tí èèyàn bá wò pé ẹnìkan ń bẹ láyé tí ò ní sí ẹni tí ẹni ọba mọ̀ fẹ̀rẹ̀ àwọn náà yọ mọ̀ wípé téèyàn máa kàǹkà téèyàn máa tóbi téèyàn máa lágbára fẹ̀rẹ̀ àwọn náà ní àgbà. ọlọ́run bọba tó láàrin ga tó dá wa gẹ́gẹ́gẹ́gẹ́ nínú alukur'an ó jí ó yí wáyé pé agbára wà lọ́dọ̀ fẹ̀rẹ̀ àwọn náà torí ó ní iná fẹ̀rẹ̀ àwọn náà hálà àrùbí ọlọ́run fẹ̀rẹ̀ àwọn náà ga lórí ilẹ̀ wọ́jà àlà àhẹ́lẹ́hà ṣíyà àwọn tí ń bẹ lórí ilẹ̀ gan ọ̀fọ́ wọn ká nítorí pé bàbá ni wọ́n darí. fìràwọ́n náà lágbára wọ́n lágbára débi wípé ó ní ana rabbukumul a'la òun lọ́lọ́wọ́n bá tó ga jù bọ́lọ́wọ́n bá mi bá tiẹ̀ ń bẹ kò ga tó. tẹ bá lẹ lọ́lọ́wọ́n mi ọ̀dà èyí lẹ́mọ bí káàkiri ṣùgbọ́n lẹ́yìn tó ga jù ni. fìràwọ́n náà ní agbára débi pé ó ní wọ́n fún òun kọ́lé òun fẹ́ nàgàwọ́ lọ́wọ́ bá ń sàmà. ìmọ̀lọ́wà ó tẹ̀ fẹ́ rí bó ṣe tó nígbà tó ń bá bá mẹ tó ń bá wọ kúrò lórí ibi tẹ lọ́wọ́ àwọn lẹ́nu rẹ ni o lójú rẹ ni o kèfèrí agbára yẹn pọ̀ wọn à bíyàn dà kéèyàn pe ẹran èèyàn ní nǹkan níwájú fìràwọn ṣùgbọ́n látara àdúrà anẹ́bà musa aleyhi salatu wa salam ọlọ́run bá kápá ẹ̀ musa ní rabbana ìdá ọlọ́run bá wà innaka atayta fir'auna zinatan wa amwala fil hayati dunya ebi wọn ló kó wó àtọrọ àtọṣọ ló kó sọ́dọ̀ fìlàwọ náà ìwọ ló sáà ní òun kọ́ lónìí Ọlọ́run bá ti gba owó yẹn lọ́wọ́ ẹ̀. lẹ́yìn ìgbà náà ó ti jẹ àwọn èèyàn yà lórí ilẹ̀ kọjá akínú rẹ̀ ó tún wá dọ̀la kó wá lóun lórí rẹ̀ ọlọ́mọdé ó sórí rẹ̀ dọ́kàn rẹ̀ ó le. torí irú ẹlẹ́yọ̀ lẹ́tọ̀ọ́ sí pé kó wá yá kó wá padà á máa gbádùn gbẹ̀ngbẹ̀lú kẹ́nu àlùjánnà Ọlọ́run pẹ̀lú ọlọ́mọdé alẹ́ tó ṣe pé ọmọ alẹ́ pé ẹ dákun ọlọ́wọ́n bá gbà àbí ọ̀gbà ọlọ́wọ́n bá gbà á torí kọ́ ta rẹ̀ tó ti pọ́ pórí ibú ni ó ṣe kalẹ̀ tí ó ṣe látàárọ̀ kalẹ̀ òní fìrà ọ̀nà ọlọ́wọ́n bá ti kọ́ ọlọ́wọ́n bá dùn àlórí ẹ̀ ẹ dákun ẹ já mojú torí máa bẹ lọ́wọ́n bá tọ́lá rẹ̀ gàdàdà gbogbo ẹ̀sìn tá à ń ṣe lónìí gbígbà àdúrà èèyàn kan ni Islam wa tá à ń ṣe lónìí gbígbà àdúrà èèyàn kan ni anibà ibrahim lọ́bẹ̀ lọ́n pé èrè ọlọ́run ọba àwọn àárọ̀ ọmọdọ́mọ mi àfihàn mi bá ń nù wọn. yóò máa rẹ fún yóò máa wà tó dáa ebi wọ́n lọ́wọ́ ọba nìkan lálágbára wọ́n ló ti gbọ́dù bá ń gbé ránṣẹ́ dìde nù àárọ̀ ọmọdọ́mọ mi. wọ́n àti ismail wàá muhammad ìdáyà rẹ̀ ní ojú wájú kò tì í ó lọ́ fi mọ̀nà lábẹ́rẹ́ ayé bẹ́ẹ̀ lábẹ́rẹ́ sí ọlọ́wọ́ bá a nígbà àdúrà èèyàn kan ni ẹ dákun pé ìsìláàmù tó ṣẹ́kù lórí ilẹ̀ nítorí àdéhùn ọlọ́run àti gbígbà àdúrà nígbà Muhammad sọ̀rọ̀ dáhà náà ọmọ ọbẹ̀ lọ kí láàfi kalẹ̀ fẹ́sìn ọlọ kí láàfi kalẹ̀ fáwọn ọmọ wa kí láàfi kalẹ̀ fáwùjọ nípa kí láàfẹ́ ní ọlọ́run jẹ́ alẹ́ nípa tó dáa. alhamdulillah wasalatu wasalamu ala rasulillah adọ́pẹ́ fọ́lọ́n ìkẹ́ ìgì ọlọ́run wọ́n lọ bá nípa muhammad sallallahu alayhi wa alihi wa A àdúrà pàtàkì ọmọ ẹ̀dẹ́ ènìyàn kankan ọ ní àyàfi kó ṣe pé ní àwọn ìlàrí ìlàrí nínú ìgbésí ayé ẹ̀ tó báyìí pé àwọn ìgbà kan ń bẹ tí bẹ̀rẹ̀ ayé àbí ìgbà tó ń lé ayé bá fẹ́ jọ́ gbàgbé ọlọ́run àwọn àsìkò kan ó dé tí ọ̀nà tí ọlọ́run ọ̀sán gbọ́n tó fẹ́ dà sí. tó báyìí pé àwọn àsìkò kan ń bẹ tí kọ́fúlà ń bá tó bá padà yá ọlọ́run àbó fin lakò yìí ìyẹn ò ní láyé délé ayé ìkọlọ́ mọ́ fin lakò yàtọ̀. àlẹ́ bàbá pé káwọn gbajẹ́ ní ẹ̀tọ́ àwọn lọ́wọ́ àwọn kèfèrí nígbà tí wọ́n pàdé àwọn kèfèrí tí wọ́n rí bí wọ́n ṣe pọ̀ tó wọ́n rò pé tí wọ́n bá ń já wa mọ́wọ́ wọ́n já tán tètè. iwájú ò ṣe wá lọ ẹ̀yìn ò ṣe padà sí torí pé o bí ogun ká sa padà èèyàn sórí bùrù ẹ̀ṣẹ̀ ńlá ni ó ti di pa àjọrọ̀ padà mọ́ àwọn kèfèrí wá nì kèfèrí lé ní ìlọ́po mẹ́ta àwọn tí wọ́n láwọn wá fẹ́ bá wọn jagun. wàhálà wá dé àdúrà lànàbì ní sẹ́gun sallallahu alayhi wa sallam ànàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìrẹ̀ ọlọ́run wọn lọ bá ń sàdéhùn kọ́ mi sí ọ̀nà sí òun mò ń fẹ́ báyọ̀ lọ́rùn dáhùn mi yóò gbọdọ̀ òkú o ikú ti dé síbẹ̀síbẹ̀ ọlọ́wọ́ bá dá wọn padà sílé lámúyàmú sẹ́sì fún tó bàbá aláburú ọ̀kàn wá aburú òní kàwọn náà tí wọn náà bá dúró tọ́fọ́ lọ́wọ́ tí wọn náà bá ń bẹ ọlọ́wọ́ bá ọba tó láàrẹ́ ga tọ́ ọba ti bẹ lọ́hùn pé kẹtẹ lómi ọba jù tọ́ ọba ti bẹ lọ́hùn wípé okùn bí kan tó dà kọ̀kan já tọ́ ń bẹ lọ́wọ́ ọba lórí nǹkan tó dà tó lálàáfíà ìjà mọ̀ bẹ lọ́hùn àdúrà anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní àdúà òyẹ́hùn fẹ́ẹ̀hù mímà nàzàlá wà mímà lámìyànjẹ anábì sallallahu alaihi wa sallam ó ní àdúà àmọ́ sàǹfààní níbi tó bá ti bá àyàn tí ẹ̀ mọ́ òjò ọ̀ kí wà lóhùn wá sí mọ́ máa bẹ lọ́hùn tó o bá ń bẹ lọ́hùn ọlọ́run ọ̀bọ̀ ó yín rí ọgbàdà ìjọ mi èéfín lè yẹn kò tí ì rí náà tẹ́lẹ̀ báwọn ká dẹ̀wò kan báwọn ó rè é fún ni iná ń bọ̀ tọ́ba yìí ti sápadà lọ́sọ́dọ̀ ọlọ́run kan ọba tọ́lá rẹ̀ ga ò ní rí kọjá èéfín iná rẹ̀ ò ní ju ọ̀ ìwọ́n tọ́ba òye pé ókùtù wájú mi lára sí lọ́ọ̀ wá sá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga iná ń bọ̀ lẹ́yìn ìfún ọlọ́run bọ̀ ní dèmi àti ńlá mu mùsùlùmí àbùkátà ṣáàdùà àzùkárù sọ̀bà mẹ́ tá a bá jí láàárọ̀ ó ní àwọn àdúrà tá a gbọ́dọ̀ ṣe lórí ìrun gangan tá a bá wà lórí ìrun tá a bá kírun tá ó láwọn àdúrà tá a ṣe lẹ́yìn ẹ̀ lẹ́yìn gbogbo ìrun tá a bá fẹ́ jẹun ó lájọ àti sùn ní àmọ̀ ṣe tá a bá fẹ́ wọ mọ́ṣáláṣí ó lájọ àtúnyẹ àmọ̀ ṣe tá a bá fẹ́ jáde kó mọ́ṣáláṣí ó lájọ àtúnyẹ àmọ̀ ṣe tá a bá fẹ́ wọ ibi tá a tó fẹ́ ti ṣe bẹ̀rẹ̀ ó lájọ àtúnyẹ àṣe tá a bá tún jáde ó lájọ àtúnyẹ àṣe tá a bá fẹ́ sùn ó lájọ àtúnyẹ àṣe tá a bá kọ́kọ́ jí lójú oorun ọládùn àtúnyẹ àṣẹ tá ń lọ ọjà ilé buru lọjà gbígbà aburú ní ọjà tá fẹ́ ọjà báyìí ọládùn àtúnyẹ àṣẹ. ẹ wò a ń ṣèrìn àjò tá nǹkan àgùn ọládùn àtúnyẹ àṣẹ ra nǹkan àgùn tuntun ọládùn àtúnyẹ àṣẹ a ra mọ́tò tuntun ọládùn àtúnyẹ àṣẹ eré yẹn fẹ́ yàwó tuntun àtúnyẹ àṣẹ tó bá fẹ́ súnmọ́ yàwó àtúnyẹ àṣẹ nọmba wáyé mùsùlùmí wà gbogbo àdúrà yìí. mùsùlùmí ọmọ pé ìgbésí ayé òun kò sí ìtàkàn tí ọ̀yẹ́ kó wọn rántí ọlọ́wọ́. wàláyé tí yẹn bá ń ṣe lọ́wọ́ bá bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ fún ọlọ́wọ́ bọ ọba tó láàrẹ̀ gáálẹ̀ nígbà kankan ọlọ́wọ́ bá lóun ní fílẹ̀ nígbà kankan. àwọn àdúrà kan bẹ̀ tó ọba tí máa ń ṣàdúrà dáadáa tó ti máa ń bẹ lọ́wọ́ bá tẹ́lẹ̀ ọwọ́ kàn pàdúrà rẹ̀ ń gbà wọ́n àmọ̀ pé ìsìwá tọrọ eléyìí o ó ti ṣe má dùn àìwọ́ lọ́ọ̀mà ẹja mójútó ìmọ̀ abẹ́ lọ́wọ́ bàdà dáadáa ọlọ́run bọ́ wọlé ẹjọ́ ọwọ́ àdúrà tí gbogbo wa tẹ́tí ọlọ́run níjà ká lófo gbogbo àdúrà wa síwájú rẹ̀ ọlọ́run bọ́ fìyà sí fún gẹ́gẹ́ gbà á iná wa la kúlẹ̀ ṣẹ́yìn kọ́ bí ẹ̀rọ abẹ́lẹ̀ ìjà àbàtì